فاتقوا الله عباد الله يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله هذا الشهر شهر الله المحرم من الأشهر الحرم التي قال الله سبحانه وتعالى فيها إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم أصبح الله سبحانه وتعالى ọlọ́run tí ó ṣe àbòsí ní ẹ̀wọ̀ ní gbogbo àkókò tó wá jẹ́ kí ìdí ẹ̀wọ̀ àbòsí ó tún lágbára nínú àwọn oṣù àlọ́ ẹ̀wọ̀ ká má gbàgbé gbígbé oṣù muharram dáwà yìí náà ọjọ́ ọ̀kan lára àwọn oṣù àgbèwọ̀ mẹ́rin èyí tọ́lọ́ Allah subhanahu wa ta'ala tí ń sọ nípa rẹ̀ fún wa nípa tàwùbà àyà kẹrin dín ní ogójì ọlọ́run ọba ní òǹkà ọ̀sùn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ọdún oṣù méjìlá ni nínú tírà ọlọ́run láti tọ́tọ́ lọ́wọ́ ọba àlejò láti dá gbogbo sámi àtìlẹ̀ nínú àwọn oṣù méjìlá yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àwọn oṣù mẹ́rin kan bẹ́ẹ̀ tọ́jú oṣù àbẹ̀wọ̀ ọlọ́run ní ìmọ̀lẹ́ wọ̀nyí òun gan ni ẹ̀sìn tó dúró déédéé nípa bẹ́ẹ̀ ẹ má sábò sí fún ara yín níbẹ̀ ẹ má fò ẹ̀mí ara yín sí nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn àti wípé àwọn ọ̀sẹ̀bọ ẹ bá wọn jà yẹn yẹn gẹ́gẹ́ báwọn náà ti ń ba ẹ jà pátápátá kẹ́ ẹ wá lọ mọ̀ ibi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ pẹ̀lú àwọn ẹni tí wọ́n ń báyà rẹ̀. tá a bá wo àyà yìí a máa rí àkíyèsí ohun mẹ́ta níbẹ̀. alákọ̀ọ́kọ́ òun ní kí a kò gbọ́dọ̀ jà nínú sun àbẹ̀wọ̀ a kò gbọ́dọ̀ jagun bẹ́ẹ̀. irú oṣù muharram yìí àyàfẹ́ ní lọ́ba gbógun tiwa ẹlẹ́ẹ̀kejì inú dákúnárì inú àyà yẹn àárí àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ti ń pa wá láṣẹ dọ́gba títí ń pa wá láṣẹ pé ká àbòsí dànù ṣe dọ́gba pẹ̀lú wa ṣe dọ́gba ẹlòmíì bákan náà tàbá a máa bá níbẹ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ṣe ń ṣe wá lójú kòkòrò nípa ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fóun náà ní ṣíṣe abẹ́ rẹ̀ àti pípílẹ̀ fún tọ́lọ́run ọba àlejòọ́lá tí ó ya ibadallah sábà lọ wọnú hadithi tí wọn Bukhari àti Muslim tí wọn gbé jáde nínú hadithi Abi Bakr radiyallahu ta'ala látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọn lọ anabi sallallahu alayhi wa sallam lọ yí pé inna zamana qad istadara ka ayihani ìgbà ó ti yí ipò gẹ́gẹ́ bí ìpèsè rẹ̀ ó ti yí ipò sí bó ṣe wà tẹ́lẹ̀ láti jọ́dọ́ lọ́wọ́ bá ti dá gbogbo sánà àtìlẹ̀ àti bí ọdún nìyí oṣù méjìlá ní bẹ́ẹ̀ nínú oṣù méjìlá yìí ìbẹ́nu rẹ̀ alfa àtúntò àwọn oṣù mẹ́rin tí wọ́n jẹ́ oṣù àbẹ̀wọ̀ àwọn oṣù mẹ́ta wọ́n tẹ̀léra wọn nù mẹ́rin òun náà nẹ́sọ̀ gbọ́ àìdá ìyẹn oṣù kọkànlá oṣù òkè ìdádìlú lọ bẹ́ẹ̀ náà nẹ́sọ̀ ìjà oṣù kejìlá oṣù òkè oṣù oṣù pa dáàdìlú lọ bẹ́ẹ̀ náà wà ní harrow eléyìí tá a wà ń bẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kú tẹ̀léra wọn ni lẹ́yìn náà wà ní rọ́jọ́sì èyí tí ń bẹ láàrin jùmọ́dá àti ṣàdáàl èyí tó ti fi àgbàdà kan kí ló fà á tàn Nabi sallallahu alaihi wasallam tọ́sọ yìí pé àkókò ti yípo gẹ́gẹ́ bí ìṣiṣẹ́ rẹ̀ òun ní kí àwọn aláìgbàgbọ́ àwọn kèfèrí wọ́n máa rá àwọn oṣù yìí láre nítorí ọ̀rọ̀ ájà àbá àníjà torí wọ́n mọ̀ pé haram ní kájà níbẹ̀ wọ́n wàá sọ wípé àwọn fòsónù ẹ̀ ṣe muharram oṣù yìí o a ní fi ṣe muharram sọfàrù láti ṣe nítorí kí wọn fi lè máa bájà lọ bí wọn ṣe máa ń ṣe títí nìyẹn tó fi padà sí àkókò táwọn sọsọlá tó ṣe hajj dágbére ọwọ́ ajá ti pé déédéé àyípadà yẹn ti padà àyípadà tó tó oṣù méjìlá wọn fi yàgbé oṣù ẹlẹ́ẹ̀kejìlá kẹẹkan òun lọ padà jẹ nígbà tá a nẹbi sallallahu alaihi wasallam tó ṣe hajj dágbére tó tó dùn ní ìjà náà ló ṣe kéde ọ òun lọ bá sí. wọ́n ni náà ní anabi sallallahu alaihi ń sọ wípé ọjọ́ ayé ti yí padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ìyẹn ni pé wọ́n bọ́ sójú bó ṣe wà tẹ́lẹ̀ láti dọ́tọ́ lọ́wọ́ bá ibi oṣù tí ń oṣù náà lọ padà wá padà báyìí rúṣin ọba wá rí àwọn lórí jáde pé dábàá lọ́wọ́ ní odò ìjà nínú àwọn ẹ̀dá àti kẹ̀kẹ́lẹ̀ òun náà ní ọjọ́ mẹ́wàá tó wà ní odò ìjà nípa ọlọ́dà àti mọ̀ nípa rẹ̀ bí ọjọ́ arọ́fà bí ọjọ́ ọdún léyà àti àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé àti ọmọ àṣùrà èyí dá nílò kájá lọ́sẹ̀ lọ́lọ́. àwa rí àwọn oṣù yìí ní àwọn oṣù àbí wọ̀nyí wọ́n fẹ́ ká máa tẹ̀lé tọ́lọ́wọ́ ó ti ń kọjá bí láti báyìí ẹ̀rí nínú sẹ́ẹ̀tẹ̀ nínú ọ̀fẹ́ bẹ̀ òun ní bẹ́ẹ̀ fún ẹ̀mí mọ́ kéèyàn dẹ́sì tún máa fi ẹ̀mí rẹ̀ bọ̀ níbi àṣe ìlú tíyẹn bá ṣe kéèyàn tó wá súnmọ́ lọ́wọ́ ọba subhanahu wa láti lè rí payá rẹ̀ òun ló fà á láti máa rí ìsinmi tó kòrò lórí àwẹ̀ nínú tẹ̀mí fímọ́ òun làwẹ̀ wà ẹ̀yẹ́rù sọ́lọ́ ọba ẹ wàá rí kásẹ̀lẹ̀ tọ́lá ọba náà àwọn oṣù yìí òfin ẹ̀sìn fẹ́ fún wa bẹ́ẹ̀ o bó ti já sí pé àwọn ọjọ́ alárùbáríkà tá ń lò lọ yìí ká yàpọ̀ ọlọ́run ọba ń bẹ́ẹ̀ kò ọ̀tọ̀ náà ọlọ́run ọba ti lé wọn. torí ìyàpọ̀ ọlọ́run ọba sùhánù ọ̀tàlá nínú àwọn oṣù yìí ó ń tọ́ka sí pé ìyẹn gbọ́ra rẹ̀ ìyẹn gbọ́ sẹ́mi ara rẹ̀ èèyàn ò sì fẹ́ ṣiṣẹ́ tẹ̀lé tí ń bẹ́ẹ̀ nú àwọn àkókò yìí èèyàn fẹ́ jẹ́ pèlè èyí tí ń bẹ́ẹ̀ nú àwọn àkókò yìí àjọgbé yóò fi máa kílíà tiwa bẹ́yẹn bó ti jágbé bẹ́yẹn bá tẹ̀lé tọ́lọ́ ọba nínú àwọn ọmọ àbí wọn dá ń lò lọ́yìn àdìgbì ní ẹ̀sán rẹ̀ lè yọrí bó ti jágbé bẹ́yẹn bá ya pọ̀ ọlọ́run ọba tó hánàlú wọ̀ tẹ̀ áálá àsákìpè lè yà òun lè yọrí níbẹ̀ afọ ìbùkẹ́fì rọ̀nìmọ̀bùrọ̀ tẹ̀ áálá nínú tẹ̀síìrù níbi áyà yẹn tá a kà yí pé ọlọ́run ní ọwà nínú àwọn oṣù méjìlá kàńkà lọ́dún yàtọ́jú oṣù àgbẹ̀ wọ̀ ọlọ́run ní kọ̀ọ̀lẹ́ àtẹ́sílẹ̀ mú fi iná àwọn tó sàgbọ́n ẹ má bọ̀ra yín sí níbẹ̀ wọ́n ní torí pé ká ṣe àbòsí ní gbogbo ọjọ́ ayé àbòsí ni kéèyàn wá lọ sí àbòsí nínú àwọn oṣù tá a kà á lẹ̀ yìí sí muharram tá a wà fẹ́ yìí wà fẹ́ àbòsí yẹn ló wá jẹ ẹ̀rí ajá àti àdìgbélé ìyàlèyàn jẹ lórí ẹ bó ṣe já sí pé irú àyè tó bá jẹ àyè abọlá tíyẹn bá lọ wọ ọ̀daràn bẹ àlẹ sí ìyàlèyàn rè Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọsọ nípa haram alharam al-makki alikaba al-musharrafa sharafa allah Ọlọ́run ni wọn máa yọrù sí bí ibi ìlhàdì bìrọlì nọdíkò min àdàbìn alim Ọlọ́run ni ẹni yọrù tó lọ sí àbòsí Ọlọ́run sábòsí nínú àyè abọlá.

rahimahullah wọn ní sẹ́rí ká sábòsí nínú oṣù àbẹ̀wò tí muharram yìí wà ń bẹ̀ ó tóbi pọ̀ ṣùgbọ́n yẹn sábòsí nínú àwọn àkókò mi lọ. alimami al-Qurtubi rahimahullah ta'ala wọn lọ́rọ̀ náà ọba subhanahu wa ta'ala sọlọ́n sọ pé wọ́n lè tẹ́sílímù fi ìdínà àkókò ẹ má fura yín sínú àwọn oṣù àbẹ̀wò yìí wọ́n ní sùnmọ́ rẹ̀ náà ní pé kíkùn lé ẹ̀ṣẹ̀ ajá sí wípé àbòsí yìí kìí sẹ̀ kan ńlọ́lọ́run ọba sí ilé ìwọ̀ mọ́ àbòsí ti kọ́kọ́ dé ìwọ̀ tẹ́lẹ̀ ká tó bọ́ sínú oṣù àbẹ̀wọ̀ tá a wà yìí àti nígbà tá a tó wá bọ́ sínú oṣù àbẹ̀wọ̀ àdìgbélé tún ti bá nìyẹn bẹ́ẹ̀ náà wá ní ohun tó bá jẹ́ iṣẹ́ ìtẹ̀lé téèyàn bá tún ṣe láwọn àsìkò yìí àti àti ìpínlẹ̀ ẹ̀sán rere òun lèèyàn ọgbà bẹ́ẹ̀ ọlọ́run ọba sùpánù ọ̀sára ti tọ́ka sílẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́run kéde àwọn ìyàwó ànẹ́bí sallallahu alayhi wa sallam ọlọ́run ni yáa nisa anabi ẹ̀yin tẹ́ jẹ́ yàwó anabi máa ń yàtì mí kún nàbí fa ìṣà tó mọ̀ báyìí náà ẹni yóò tó bá wù àbàjẹ́ nù yín yóò rọ àkùlẹ̀ àdáàbò tẹ̀ ṣẹ́yìn a máa ti pèlè ìyá rẹ̀ lẹ́nu jìnnì ọ̀gá mẹ́tàlí alọ́lọ́ọ̀hì يسيرا يسر قلع غسبان أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اتقوا الله يا عباد الله وحرموا الظلم كما حرمه الله في هذا الشهر والأشهر الحرم جميعا ẹyẹ ń sọlọ ọba nínú àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú oṣù àbẹ̀wò èyí tó ti fa wà níkan nínú ẹ ìyẹn oṣù muhammed ọ̀gá wà ń bẹ òun ní pé èyí ti pé wọ̀nyẹn yẹn lọ́jẹ́ láti jagun rẹ̀ ìyẹn lè jà láti lè fi dáàbò bẹ̀mí àpàjùlọ ọ̀rọ̀ náà ọba subhanahu wa ta'ala sọlọ ọba sọ yìí pé fáfitúlù lùmọ́ṣirìkì yẹn àyètò wájà tòmọ́ àwọn ọ̀sẹ̀ bọ̀ ẹ̀pà wọn ibi tẹ́ bá ti bá wọn ìyẹn ni pé tí wọ́n bá gbógun tì í ẹ̀yin náà gbógun tì wọ́n kọ̀ bá àkọ́ sínú oṣù táwa yìí òfin àyè pé jẹ́ àti ti fáìn ìyẹn lè ṣe lásìkò yìí àwọn ọ̀sẹ̀ àrọ́ mi àwọn ní bí abùgbọ̀dọ̀ jáde ẹ̀rí pé wọ́n máa ń nọ láyà pé wọ́n máa tẹ̀lé anábì léèrè nípa oṣù àbẹ̀wọ̀ èkìtáàlì fi sáàlì ìjà ń bẹ̀ ọlọ́run níta anábì sọ yìí pé jíjà ń bẹ̀ gan ẹ̀ṣẹ̀ ni o ṣùgbọ́n èyí lọ́wọ́ á tóbi jù òun ni kí wọ́n má jẹ́ kéèyàn sí lọ. omi ẹ̀gbẹ́ wa jáde pé a fẹ́ dáàbò bo a fẹ́ dáàbò bẹ̀mí wa nípa sùdákọ̀ tá a fẹ́ kó tó fẹ́ kó bá wa. ìgbà tí wọ́n wá gbógun yẹn wá ọkọ̀ sínú sùn abẹ́ wọ̀nyí a lè jà ń bẹ̀ dáadáa. wọ́n dúró ẹ̀ná ìlọsẹ̀lẹ̀ kánú sọ̀sọ́lá ti ṣe gángan tó sọ ẹ̀ èyí sábà jagun nù sọ àbẹ̀wò àfi tí wọ́n bá jà lógúnlógún ẹ̀yẹ rúdì ọlọ́run ọba alẹ́ dẹ́dẹ́ nínú sọ àbẹ̀wò yìí nígbà tí èèyàn bá ti tẹ́lẹ̀ sọ̀rọ̀ àwọn tọ́lọ́run ọba ṣe léèwọ̀ fún láti dẹ́dẹ́ òun làwọn tó gbé ìṣòro ní haram mọ́ ọ̀gbọ́dọ̀ dẹ́dẹ́ mbẹ́ tí èèyàn ti sí ní haram tí ó sì gbé ìṣòro kò lè dẹ́dẹ́ bákan náà nínú oṣù yìí ìyẹn lè fẹ́yàwó mbẹ́ o àgbọ̀dọ̀ wa sọ wípé tó sún àbí wa kò gbọdọ̀ fẹ́yàwó irú èyí tí àwọn ọ̀rọ̀ fi lọ sí àwọn eléyìí tá a mẹ́nu bọ́rọ̀ wọn díẹ̀ níjẹjọ tí wọ́n ń sọ̀kọ̀ sẹ́ni lọ́wọ́lọ́wọ́ báyìí àti wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ yẹn láti gbàdí lẹ́tẹ̀sùn Muharram tó ti lé àti pé kí wọ́n tó parí ọ̀pọ̀ ní lẹ́yìn ogójì ọjọ́ ọjọ́ kẹwàá Muharram ní Àṣúrà ni wọ́n parí ọ̀pọ̀ yẹn wọ́n fẹ́ wá ti àwọn ènìyàn wọn ò mọ kankan nípa ẹ̀sìn wọn ò sì wà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam wọn ò sí lórí ohun tó jókòó ẹ̀sìn Ọlọ́run ọba torí Ali ibn Abi Talib gẹ́gẹ́ alára radiyallahu ta'ala anhu tí wọ́n sọ fáwọn sọ́kọ̀ ọmọ rẹ̀ Hussein radiyallahu ta'ala anhuma Ali gẹ́gẹ́ alára àkọọ́lẹ̀ padà ń ti jẹ́ ẹ̀rìn lẹ̀ wípé àti bẹ̀rẹ̀ Ibadallah ẹ̀yẹ́ ló ti ọlọ́run ọba harimu ma harimu ọlọ́run mi lọ́gbọ́n ìwọ̀n tọ́lọ́run ọba tẹ̀lé wọn náà bò sí ẹ̀dá fẹ̀já àti òtẹ̀lé wọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mẹ́ta tó ní àbòsí kan ń bẹ tó fi pé láyò fa èèyàn lè rákòrí jẹ́ ọlọ́run ọba lórí ọ òun náà lẹ́bọ̀ ẹ̀rí pé Lukman nígbà tí ń ṣe wá àti fọmọ rẹ̀ ọkọ̀ fọmọ rẹ̀ pé ìwọ ọmọ mi ò láàtú ṣìrìkì bìlá ìnà ṣìrìkà làdó lùmùnà ọ̀hún yìí má fi ìkẹ́kẹ́jì ọlọ́run bá nínú ìjọ tó rẹ́bọ̀ yẹn gẹ́gẹ́ o ẹ̀bọ̀ yẹn o kéèyàn máa fi ọlọ́run kó tó máa pé nǹkan míì kọ́ máa páyà ọlọ́run kó tó máa páyà nǹkan míì kọ́ máa gbára ọlọ́run kó tó gbára lé nǹkan míì kọ́ máa wá àkólà lọ́dọ̀ ọlọ́run kó tó wá lọ́dọ̀ nǹkan míì kọ́ máa pẹrẹ fọlọ́run kó tó pamọ́ nǹkan míì kọ́ máa ṣèlérí fọlọ́run kó tó máa lérí nǹkan míì ẹ̀rí gbogbo eléyìí bá dàgbò tuntun nígbà yìí ọlọ́run dẹ̀ sọ yìí pé ẹ̀rí ọlọ́run lè forí jiyàn ẹ̀ṣẹ̀ tí ọba tẹ̀wọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ bọ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi káfí kẹ́kẹ́jì rẹ̀ nù jọjọ ọlọ́run lè forí jiyàn lórí ẹ̀ ṣùgbọ́n tí ò bá tẹ̀wọ̀ bí àwọn ẹ̀ṣẹ̀ míì tó bá wọ ọlọ́run kò lè forí jiyàn ní tó bá wù ẹ̀yẹn rúṣin ọlọ́run ọba àní ẹ̀jẹ̀ kẹ́kẹ́ tó ọlọ́run ẹ̀rí kejì òun lè tó ṣe pé láyò tìraki wọn ò ní fi yẹn lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa ro àpótí yẹn lọ òun ní kéèyàn bu ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ sí à ń bọ̀ wá bẹ́ẹ̀ irú àpótí ta lè ṣe fẹ́ẹ́ ẹgbẹ́ ara wa àmẹnubá ẹ̀rí irú eléyìí kódà bọ́rùn yẹn bá mọ́ tán tó bá jọ́ mìíràn kẹ̀yàmọ̀ ló fi ẹgbẹ́ nu májẹ̀mú tútú bá mẹ́ta aláwọ̀ kọ́ sí wọ́n bí ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì kéèyàn sábàámọ̀ lórí èyí tó ti ṣe tẹ́lẹ̀ ìkẹta òun ni kéèyàn lẹ́mìí kó pinnu yẹ́nyẹ́ yìí kó wọ́n tún padà sí díẹ̀ tẹ̀mọ́ tó ń bá dẹ́sí tún wà láàyè. tọ́ba ajá sí kéèyàn kan lè yẹ sábò sí fún tọ́dà kò lè rí ojú rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala hatta yẹrù dalímọ̀ bọ́ọ̀lì tí ó fi dábò sí yẹn padà mọ́. eléyàn òun gẹ́ra pè ní azulmọ́ alẹ́dì àfi kí ẹ jí ẹsẹ̀ bákan náà àbójú kan pẹ̀lú ìpè láàyò islam àní wá ẹ̀mí lórí ọ̀hún ni kéèyàn bo rẹ̀ síbẹ̀ lẹ́sẹ̀ àfẹ́rù kéèyàn ṣe bẹ́ẹ̀ kí kéèyàn máa dẹ́sẹ̀ ẹ̀rí ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba èèyàn nígbà tó bá bẹ̀rẹ̀ sí tó bá gbèrò láti ṣàbòsí ó ti bó rẹ̀ sí náà ni òun lọ́fà ni Imam Zahabi rahimahullah wọ́n ti tẹ̀rí àbòsí ó lè wáyé pẹ̀lú kí yẹn jẹ dúkìá ọmọnìyàn ẹgbẹ́ rẹ̀ mọ́lẹ̀ lọ́nà tí ọ̀lẹ́nu bíró àwa tá à ń tajà tá à ń ṣe ti àwọn èèyàn bẹ̀ bíró àwa tá à ń tí ó sún ọkùn bíró àwa tá à ń ṣe jàǹbá mọ́wọ́ wa bíró àwa tá à gbogbo orí ilé ìyàbò ni bákan náà náà òun ni kéèyàn lú yẹn lọ́nà tí ọ̀lẹ́tọ̀ọ́ ẹ̀rí pé àbòsí tẹ́ni ẹlẹ́ni nìyẹn dágbọ́ a lè pààyàn lórí àfikún dáàbò níyẹn padà kọ́ lọ wá túbá lọ́dọ̀ ẹni tọ́kẹ̀ bákan náà dáàbò wọn ni kéèyàn máa lọ bú ẹlòmíì wọn máa bú ẹ̀dá ní ẹgbẹ́ rẹ̀ inú àbòsí òun ni kéèyàn sáyẹn náà àlàfẹ́ lómi kọ́kẹ́ wo sùn kó sì máa lọ gbógun tì í láì nídìí láì sẹ́yọ́ láì ọ́ inú àbòsí. inú àbòsí òun náà ni kéèyàn rí kọ́lé lẹ́nu yìí wá rẹ jẹ́ ìgbà tí mo bá rí ọjẹ́ ìgbọ́kọ̀ tẹ̀ sí tọ̀ ẹ̀rí bá bò sí ẹ̀rí láti rí nínú àwọn ẹni rè wọ́n máa sọ wípé ẹ má ṣàbòsí fáwọn ọ̀lẹ kẹ ẹ má wà padà wá wà ní ìṣòro rí àkúyà nínú àwọn ẹni tó fi ń burú jù nínú àwọn alágbára nínú àbòsí òun ni kéèyàn jẹ dúkìá ọmọ òrukàn mọ́lẹ̀ bóyá wọn fi sọ yẹn ni lọ́nà ẹ̀sìn ọ̀sọ̀ nínú àbòsí gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣàlàyé òun náà ni kéèyàn jẹ́ yẹn ń gbèsè ó sì lágbára àti sẹ́kù má wàá san òun la nẹ́bí sallallahu alaihi wasallam ìgbé mọ́tò lọ́wọ́ ní rọ́ọ̀lù ìlọ́ra fẹ́ gbèsè ẹni tọ́rọ̀rọ̀ àbòsí ni nínú àbòsí òun náà ní jẹ́ni tó jẹ́ ọkọ gbogbo ìyàwó ẹ̀ sí ẹlòmíì ní ẹnu lórí bófin nísọdá àkìtì ní lòní yìí ó ọmọ sì ti pé mẹ́rin báyìí ẹ̀rí bí wọ́n bá ti ń so ìgì lọ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ pé tó ẹ ìfẹ́ǹfẹ́ yín ṣe ti sọ ọgbọ̀n àti sọ gbogbo ìgbàlẹ̀ yìí máa ń sọ láyé ṣé káwí níta yẹn ṣé àràmù ni ọba jẹ́ àrọ̀ ọmọ bó láti mọ gbèdéke wọn táwọn sọ sálá máa ń sẹ fáwọn ìyàwó ẹ̀ ìhun tí ń sẹ fáwọn ìyàwó ẹ̀ tó bá fẹ́ fẹ́ àti ohun tó gbà lórí ọmọ ẹ̀ á lè máa kọ́lẹ̀ yẹn àdìsí tí wọn ayọ̀ lẹ́nu wá gbogbo gbà wọn máa gba ẹni tí wọn yẹ àlùbáríkà rẹ̀ òun lóbìnrin tí ìnáwó rẹ̀ bá rọjú subhanallah. gbogbo ìgbà yóò tí wọn bá jọ jókòó wọn fẹẹ igi ọsọ àti sọ gbogbo wọn sọ bó fi pé njọ táwọn kan máa yẹn máa béèrè pé ọ yẹ àdá sọdá kí wàrà yóò kò sí kẹ̀kẹ́ láàrin ara wọn wàláhì àbòsí ọwọ àti àkọọlẹ fìdí yẹn bá promise obìnrin kíkẹ́ pẹ̀lú bó ti fẹ́ sáré ẹ̀dẹ̀ tọ́kùn mi yìí iye báyìí ni owó sọdá kí tí máa fún ẹ kó o dẹ ti fún ẹ̀rí anabi sallallahu alaihi wasallam wọn ni inni muharriju haqqa sa'ifain èmi gbà pẹ́sẹ̀ lọ́jẹ́ kéèyàn fi ẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ méjì tù wọn aláwọ̀kọ́ náà lẹ òun náà ní ọmọ òrukàn ẹlẹ́ẹ̀kejì náà lóbìnrin nínú àbòtí táwọn èèyàn ń ṣe fóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ọmọ anáwó máwọn òbí wọn subhanallah ọkùnrin mi kàtá ń ni èlù bọ́ ń tiẹ̀ náà lọ pé ẹ ilé mọ̀ mẹ́fì jẹ́ èmi náà ti tọ́ ìdèmí èmi náà lẹ́ ń ṣiṣẹ́ àwọn yẹn ká lọ bẹ̀rù ọlọ́wọ́ ọrụ sùpàn kódà tó bá ní ọkọ̀ owó ẹja owó ẹran ẹlẹ èmi tó wà lọrùn ẹ̀ ní olè ní láti san nítorí pé nígbà tó fi lọ fẹ́ ọjọ́ kìíní àná ẹgbẹ́ kan náà wọn sọ hábà tó lọ bí anábì léèrè wípé ìgbọ̀ kan nù wa sílẹ̀ tọ́da máa fún mi níbẹ̀ ó máa fún jẹ tó bá ti jẹ wàá fún nígbà ti wọ ọ gbọdọ bú ọ

Nbi ẹgbẹ́ nígbà tẹ wá dá tẹ nbi sọ níbi ẹgbẹ́ ẹgbẹ́ arẹ sọ ó ti ẹ̀tọ́ ọbẹ mi náà gé bí ọgbà mẹ́rin tèmi wá alẹ́ ní tìjú ẹ wá rí nígbà tá lọ wá dé àbọ̀ wá bọ̀ fọ́pọ̀lọpọ̀ wa ẹ lọ gbogbo àwọn ọdún tó dára yìí ilé ìta lọ́pọ̀ ń bẹ̀ ilé obìnrin gbogbo ẹni tí bá ti náwó báyìí òkè òkè lọ́wọ́ rẹ̀ ọmọ rẹ̀ gbogbo ẹni tí ọba ti wọ́n báyìí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ló fi wọn wá ń lówó òun náà ní kéèyàn gbá yẹn ṣiṣẹ́ wípé lọ́ba ti ṣiṣẹ́ iṣẹ́ iye báyìí lọ́gbà ó àwọn àdìgbẹ́ nìyẹn parí iṣẹ́ lọ́ba pọ́n ti ṣẹṣẹ́ pé kò sí wọn jọ ọ̀gbìn ìfọ́n ìfọ́n náà nìyẹn lọ́gbọ́n ọdún ẹ̀ tọ́ba dá wọ́n lọ́ọ̀kì àbòsí nínú àbòsí òun ní kéèyàn sùn jòrò nínú kẹtù wọn ní kéèyàn pín fún yẹn kódà ìdórí àwọn ìyàwó gan ẹlòmíì níyàwó jẹyọ lọ tí wọ́n bá ń sọ̀rọ̀ fífín oorun yóò ní òun ọ̀kọ́kọ́ tiẹ̀ máa ń fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sun káàkiri kílé lé ẹ ti lọ wá fẹ́ sí ìyàwó ẹyọ kan lọ́dún anabi sallallahu alaihi wasallam sọlọ lájú ẹ lọ ó ń pinnu yóò sì lọ bá kálukú lé ẹ kálukú lọdẹ níjọ rẹ tí wọ́n fi mọjọ àyíṣà radiyallahu ta'ala anha débi pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn sọhábà tí wọ́n bá fẹ́ẹ̀ ṣe hàdíyà wọ́n máa ń sun ọjọ́ ìyàwó àyíṣà radiyallahu ta'ala anha wa àrùdọhà sọlá inú àbùsí kéèyàn bá pín ìpín ní bó ti tọ́ láàrin ọmọ láàrin ìyàwó láàrin àwọn ẹ̀tọ́ ní kéèyàn pín nǹkan fún nínú àbòsí ni. bákan náà àwọn àbòsí kí ni wọ́n ń fà àṣà ìtọ́ọ̀nù ni àṣà ìtọ́ọ̀nù ni ló ti tẹ̀lé rí pé àfi ká àfi òun ọ̀gá gbìyànjú táwọn yẹn máa fi kúnnú jahannam òun ni máa ń fà láti máa wá sọ ọlọ́run ọba sùhánù ọ̀tàlá lóòrèkóòrè kó lọ́dọ̀ àṣà ìtọ́ọ̀nù nínú òun ti máa ń fà àbòsí òun náà ni an-nafsul ammaratu bis-sū' ẹ̀rí kan nàbí la Yusuf alayhi salatu salam ọ̀dọ́ kan rọ̀dọ̀ lóun tó ti ti pẹ̀ lọ́dọ̀ rẹ̀ anabi ọlọ́ọ̀bá Yusuf alayhi salatu salam ẹgbẹ́ wọn tó wọn náà yìí tó ọmọ ọwọ́ bákùrẹ́ kò nafsi inna nafsa la amara bisu bí ìfọ́ra mímọ́ tọ́lẹ̀ bí nìyí yìí sábà máa ń fẹ́ ń pààyàn láti ẹbí bu ẹ̀mí ni èèyàn wá yapa fẹ́ẹ̀mí lọ́pọ̀lọpọ̀ ọgbà èyí lẹ́sẹ̀ dáadáa tí ìbá ti pípé yẹn bá ti ga nínú tẹ̀lé tọ́lọ́wọ́n ọba nígbà yẹn lọ́jà ti fẹ́ni yẹn máa fẹ́ dáadáa àti tí yẹn bá ti ṣàìdá á fún yẹn lórí ẹ̀ nínú kẹ́ni máa ń bá kò sí òun nífẹ̀ẹ́ nu èyí ó bẹ̀rẹ̀ tó rẹ́ni tí ó gbé yẹn sáké sọ àti kí n nìyẹn ìfẹ́ inú dẹ́ ni ìparun ni òun ni ẹ̀yẹ máa ń bà tẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́n ọba àwọn òṣùpá tó lè ràn wá lọ́wọ́ káàfin ní sábòsí mọ́ àkọ́kọ́ náà tá a bá ti rántí pé tó bá yẹ fún àpàtàkì ni àbá tóbi ká gbà pọ́ lọ́wọ́ ọba tó ń dá wa tó tóbi jù wá lọ. ومع ذلك إنه حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه حديث طويل وحديث قدسي tọ́jàsí pé àti gbólóhùn àti túmọ̀ ọ̀dọ́ ọlọ́run bá sùpánù ọ̀tá lálójú wa ṣùgbọ́n nẹ́bí lówó ikú wa kìí ṣe ń ta lè fi sílọ́run dáàbò pálọ̀ pátá ni. ẹ̀rí fún ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba sọ yìí pé ìyá ìbẹ́ẹ̀ ẹ̀yẹ rúṣùn إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا أبوسي متسيلي وفرارامي متسيلي ولا نسيني بغدا بويا زيو أما سابوسي tí wọn bá wà wò kọ pàtàkì àbọ̀ wò kọ tóbi ọgbọ́dọ̀ kọ̀kọ́ lọ́wọ́ ọba àlejò alátóbi jọ lọ tòun fi bẹ́ẹ̀ nìyí ọlọ́wọ́ ọba wà sábò ìgbọ́dọ̀ wà sábò síta ní òbí ṣùgbọ́n ọmọ ọ̀rọ̀ kúkà bísọ̀lámì tẹ̀lé àbí ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ yìí ń sàbòsí fáwọn ẹrú rẹ̀ nínú kẹjọ rìn wá lọ láti pàbò títì òun náà ní kéèyàn wo ìgbẹ̀yìn búburú tó máa ṣẹlẹ̀ tó ń tó bá sàbòsí àtúbọ̀dé alábòsí òbí ìjà ẹ̀rí wọn là níbi sallallahu alaihi wasallam tó ní inna Allah la yumli liz-zalim hatta idha akhadhahu lam yughnih ọlọ́run máa ń ṣe lọ́lára fálábòsí débi pé tó bá padà mú báyìí kò ní jù lẹ́mọ̀ọ́ wọn nígbà táwọn sọ sálá ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn àwọn àti wakadhalika akhadhu rabbika idha akhadha al-qura wa hiya zalima báyìí ní ìbámu ẹlẹ́dàá rẹ̀ tó bá fún ìlú kéréje kan tó ń sábòsí inna akhadhahu alimun shadid ìgbàmú ẹlẹ́dàá rẹ̀ nìyẹn mo ti máa ń ta ni bírò ó sì lè gbogbo ni inú kẹ̀kẹ́ ọ̀ràn yẹn lọ́wọ́ láti pàbò títí òun náà ní kéèyàn máa jà kẹ̀kẹ́ ọlọ́run ẹlòmíì tó kí ó lè da fún mọ ọgbọ wọn ó mú kàmọ kà ẹ ọgbọ wọn ò lè látìlẹ́yìn mọ ẹlòmíì ọgbẹ ẹ hàn lásìkò yìí tọba lálẹ́ àlélọ ń wá kì í yàrá jẹ ọ ọba má bò sí tọba ló ń do ọmọ fẹ́ fọ ọmọ ebi ní ọpa tiẹ̀ ò lè rí nkẹkẹ kójọ ẹ̀rí kí yẹn má já kẹ nínú ìjọ Ọlọ́run inú nkẹjọ ràn yàn lọ́wọ́ láti pàbò sí tèmi bákan náà kí yẹn bá tún jẹ ọwọ́ akẹ́bí níjọ́ tíjọ́ jẹ ìjọ ìyẹn ọmọ ìkẹyà mọ ọjọ́ ìdájọ́ tọ́lọ́ ọmọ ti sàbòsí fún lágbájá tí nǹkan wá sí yẹn ọ wà tó ohun tó lè gbé yẹn fáwọn sí bákan náà ìmọ̀ arẹ́ntẹ́ ọlọ́run ọba sùhánà àti ìmọ̀ àwọn àti kẹ́mi rẹ̀ níbi àbòsí rí àbòsí bá a bá gbé lọ lẹ́ni tí ń ṣe bá lóun àbọ̀ rẹ̀ lágbára ọlọ́run bá bínú ọlọ́run dá kúmá bínú sí wa ọlọ́run bá bínú sí yẹn àpò tó ti fi sẹ́yìn ó ti rí yọ̀ọ́nù mọ́ tọ́lọ́run bá yẹ pé rí èèyàn tó jẹ́ ní àpọ́nlémọ́láyé kátó máa gbàgbé ẹni ọba sábò sí oríṣi oríṣi ìyá ló máa jẹ onírànràn ìyá ni àbòsí sì máa ń sọlé dahoro ni ẹ lọ gbogbo àwọn àyè tó padà dahoro bí wọn sábò sí ẹbọ wọn sábò sí sí fún ẹ ẹ rí kọ́ padà di ahoro kẹ́yìn náà ẹ rí àbòsí ọwọ́ àdúró tí òní jẹ́ kéèyàn rí síbi òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam ó sì wà nù tí wọ́n bàtà lè fún màá yé jẹ́ tí wọ́n padà jẹ́ nìyẹn bẹ̀rẹ̀ àbòsí téèyàn ọba sí wọn bẹ̀ á jẹ́ kí dẹ̀ra kó láre fún yẹn ìyẹn ó ti padà kẹ́kẹ́ àbámọ̀ jẹ ya ibadallah ẹ jẹ́ ká máa rẹ́tí ọ̀rọ̀ sanabi sallallahu alaihi oríṣiríṣi òkùnkùn lọ máa jẹ fún yẹn ní ọmọ ìkẹyàmọ àmì Ọlọ́run ọba subhanahu wa ta'ala ìwọ tó ti kó ń ṣe àbòsí ṣe léwọ fúnra rẹ Ọlọ́run dàpọ̀ ká ní olè gbà léwọ Ọlọ́run jáde jìnnà sábòsí èyí ń wáyé láàrin ara wa èyí ń wáyé tiwa tỌlọ́run ọba subhanahu àti èyí ń wáyé sára ara wa pẹ̀lẹ́tẹ̀ sáńdá àmì Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run dàpọ̀ sàkóso wa sàkóso àwọn aláṣẹ wa